iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education ọ̀gá nínú gbogbo ohun ìdánilẹ́kọ̀ọ́ lílànà iléèwé ìròyìn léde yorùbá. ẹ san ẹkú ìjìmọ̀ ẹkú ìjókòó lé rédíò ìwà wẹ́ẹ̀bù education lílo ìkútọ̀nù kókó ìròyìn ó wà níbí yàmà gbọ́ lákọ̀ọ́kọ́ náà ìpàdé kan wáyé lọ́sẹ̀ kọjá li ile lako à ń pè conseil économique au social àlọ́ ibẹ̀ wọ́n wọ́n sọ yà máa gbọ́. èkejì náà ìpàdé lákùkàn wá pẹ̀lú àwọn ń gbìjà sí àwọn òṣìṣẹ́ yìí àwọn ń kọ́ ọmọdé wọn léwe yà ń pè ní sinaem benin wọ́n ṣe ìpàdé kan àdébẹ̀ yà gbọ́. ẹ̀kẹta ẹ̀jẹ̀ ló lè fún ẹ̀jẹ̀ àlọ́ ilé ń dá ẹ̀jẹ̀ wọn àgbọ̀ yà máa gbọ́ ńlẹ́kẹ̀rin ìpàdé kan wáyé lílu nàtìtẹ̀ngù kókó ìrìn náà yà máa gbọ́ ẹ sì jókòó kẹ́ máa gbọ́ òrìn ó wà lẹ́yìn ìkànnì wa ẹ̀ka sànà. oníyanmi wọn ẹ̀ka káàárọ̀ ẹ kú ìjímọ̀ ẹ kú ìjókòó ọ̀sán kọjá ìpàdé lákùkàn wáyé lílùú ikú tọnu lé ló ṣe ìpàdé òun náà à ń pè wọn àwọn ń jagun lé òun ń ṣiṣẹ́ mbene ń pè lí SNP sinambe náà ké là ń pè Oulodia syndicat national des, enseignements des écoles maternelles du Bénin. Pélou, syndicat national de l'enseignement primaire public du Bénin, SNAP Bénin. Àwọn pataki. jókòó pàtàkì pẹ̀lú Pélou, pẹ̀lú ìpàtàkì yan pe UNSTB Union nationale des syndicats de Travail du Bénin. Ijokona ó wáyé Louis Ìkútọ̀nù lọ́sẹ̀ kọjá ni ni Alfonsina Alphonsine Gansa òun directrice départementale des enseignants maternels et primaires du littoral ouwa wá ìjókòó yẹn ló son Pataki. Ipataki ìpàtàkì ni wọn kò fún wọn ní ìmọ̀ ìmọ́tótó ìmọ̀ ó dáa fún ìlọsíwájú iléèwé wa lílùú Benin lákọ̀ọ́kọ́ náà wọ́n sọ pé wọ́n kọ́kọ́ àwọn pé àwọn ń jí àwọn ń àwọn ń jagun lẹ́yìn àwọn kọ́ ọmọdé wọn léèwé iṣẹ́ sí ni o iṣẹ́ kókó sí wọn lè ṣe bẹ́ẹ̀ wọn lè ṣiṣẹ́ náà gbà ní líkò yẹn àsìbá Gaëtan Kponoukan òun ló jẹ́ secrétaire général ti Sinaim Benin òun sọsọ pé ìmà ẹ̀kọ́ yẹn wọn fẹ́ gbà fún ìlọsíwájú iléèwé ni ẹ̀kọ́ tó tó ẹ̀kọ́ yẹn lè ṣe ni ìlọsíwájú iléèwé lílu Benin ó lè dáa ni ó ní ó fou ẹsẹ̀ ìlú Kánádà kalẹ̀ lílu Benin ń jẹ́ Màkà Couturier òun sọ̀sọ̀ pé òun ń ṣe lónìí e. òun yóò gba ẹ̀fín òun ó jẹ́ kókó fún ìlọsíwájú iléèwé Benin wọn òun gidi ni ó ń ṣe ni àwọn ń gbé ọwọ́ sókè ká sọ pé gbogbo owó e, wọn à nílò ẹ̀ wọn à fún wọn ni wọ́n gbàbẹ̀ ká tó àwọn ń kọ́ àwọn ń kọ́ ọmọ ọmọdún olíwe sọ pé wọ́n kò gbọ́ gbogbo ohun ìhun fẹ́ ṣe lí lísìkàlẹ̀ yẹn ni wọ́n kí gbogbo kálukú àwọn ó ṣe iṣẹ́ lọ́tọ̀ yìí ọba tọ́di ọ̀sẹ̀ ń bọ̀ àwọn mélòó kan wọn àtọ́wá kátó ṣiṣẹ́ yẹn ká gba ìmọ̀ ìmọ̀ ìhun lè gbà fún ìlọsíwájú iléèwé lílu ìpènè la gbọ́ sọ pé ká sọ sí ti yín. àkọlé bẹ́ẹ̀ a lọ ìlú wa Kútọ́nu ìpàdé kan wáyé lílé lakunyanpeli conseil économique et social ké ìpàdé náà ó kó gbogbo àwọn òṣìṣẹ́ yìí yẹn wọ́n ṣiṣẹ́ lé kọ̀ǹsẹ́yìn náà ni wọ́n wò ó ṣe ìlọsíwájú ọmọdé wọn ó gba ìwé yẹn wọn kò yí ṣẹ́ wọ́n gbélé wọ́n gba wọ́n à ń pèlè dìpọ́mọ kò lè ṣiṣẹ́ ní líkànnì àbá ìyá wa jemima clé kereku òun ló jẹ́ ọ̀gá iléèwé yà ń pèlè directrice de l'enseignement technique et de la, et de la formation professionnelle. ó sọ sọ pé ní ìlú gbogbo Benin ọ̀pọ̀ ọmọ ló ti gba ìwé ọ̀pọ̀ ọmọ ló ti gba ìmọ̀ ni wọn kò ríṣẹ́ ni wọ́n wọ́n wọ́n ni ó jẹ́ iṣẹ́ lákún fún ìjọba ìjọba pé ìjọba lè ṣe ni ọmọdé yóò gba ìwé wọn nko iṣẹ́ ọ̀pọ̀ wọn wà nílé wọn tó wà lẹ́kẹ̀ẹ́ ẹbí wọn. ní ìjókòó náà a sì rí ọ̀gbọ́ni wa Celestin Gidime òun ló gbé ẹsẹ̀ kalẹ̀ yà ń pèlú conseil économique social òun ló gbé ẹsẹ̀ yẹn sí ẹsẹ̀ yẹn kalẹ̀ sí ìjókòó yẹn. òun sọ sọ pé iṣẹ́ iṣẹ́ wọn ni iṣẹ́ yìí concern economic social ni bẹ́ẹ̀ wọn lè ṣe gbà ọmọdé wọn bá jáde lílu ìwà yunifásitì wa bẹ́ẹ̀ wọn lè yíṣẹ́ gbà bẹ́ẹ̀ ló jẹ́ àǹfààní wọn ìmọ̀ràn ń gbà ẹ̀bùn ẹ̀bùn ò ń ṣe bẹ́ẹ̀ lòlù ṣe gbà ni wọn kó iṣẹ́ fún ìlọsíwájú ìlú ìwà Benin níjókòó yẹn àṣírí ìyá ìwà Rika Son Rickson yẹn ló jẹ́ oní ó gbé ẹsẹ̀ ìlú Almain kalẹ̀ nílùú Benin òun sọ sọ pé iṣẹ́ pàtàkì ó wà níbẹ̀ ní iṣẹ́ conseil économique social ni bí wọn lè ṣe gbà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìbílẹ̀ wọn kò iṣẹ́ fún ọmọdé wọn wọn kò ní ọmọdé wọn kò ní àǹfààní wọn kó fún ṣiṣẹ́ wọn bá parí iléèwé wọn lé yunifásitì wa ní ń tó àwọn ń ṣiṣẹ́ lé ilé conseil économique social wọn kó tẹ gbogbo agbára wọn wọn kó fún ìlọsíwájú ọmọdé wọn fún wọn bá parí iṣẹ́ wọn kó máa iṣẹ́ làgbọ́ yẹn káfù sétí yẹn. ẹ jókòó ẹ kú jókòó ẹ kú òsìn ẹ kú ìjọ jimá. alọ́ ilé wa lákún yà ń pèlí agence nationale pour la transfusion sanguine ké ni alábi libẹ̀ ń kọ́kọ́ yà lẹ́ ṣe libẹ̀ ni léèlò fún ẹ̀jẹ̀ ni alaba ògbóni wa yẹn ń jẹ́ moise gilẹ̀lẹ̀ òun ló jẹ́ chef service de la coopération et de la promotion du don de sang líle iṣẹ́ náà òun sọ fún aṣọ pé aláboyún kò lè fún ẹ̀jẹ̀ onírí ohun oṣù púpọ̀ kò lè fún ẹ̀jẹ̀ ń kókó ọ̀hún lè ń lè wọ́n yé wọn lè ṣe ìjọ ní àsìkò ìwà líbi nìsíni ọmọdé wọn wọn kò on commence e, e nous ohun yà ń la lámùdọ́ yàmùyàmù kọ́ má dà máa wọn ìgbà yẹn wọn kò ní àìsàn ní wọn kò lọ ilé ìdòtò ní wọn kò là gba àsàn ẹ̀jẹ̀ wọn jẹ́ kókó làgbọ́ ni bàbá náà ń tó wa yá ń pèlí gẹlẹ́lẹ̀ Moise gẹlẹ́lẹ̀ ń sọ fún ọsàn pé àǹfààní yà rí ni ká tọ́jú ọmọdé wọn àsìkò òjò yìí ká fún fún wọn lé ka yàmúyámú kó má wọlé wọn yàmúyámú kó má dà má wọn ní àgbọ́ kókó lẹ́nu yìí ó ní fu ẹsẹ̀ kalẹ̀ lé ibi iṣẹ́ à ń pè ní agence nationale pour la transfusion sanguine làgbọ́ yẹn sọ pé káfù sétí yìí àsìkò libẹ̀ a lọ ìlú ìwà nátìtẹ́ngù ké ló ṣe ké ló jẹ́ ìpàdé kan fẹ́ wáyé fún Monday ń bọ̀ ní ìlú àdúgbò yankpeli centre pastoral Monsieur Nicolas Koyo lílùú Inatitengu ké ni àǹfààní ìpàdé yẹn wọ́n fẹ́ kọ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ ọ̀gá iṣẹ́ wọn ké ni wọ́n lè ṣe fún ìlọsíwájú iṣẹ́ wọn nílùú náà kí ni wọ́n lè ṣe fún ìlọsókè iṣẹ́ wọn ni wọ́n gbé ìpàdé yẹn kalẹ̀ nílùú iná títẹ̀ngú lásìgbọ́ sọ pé àgbọ̀ ṣe ti yín àkọlé bẹ́ẹ̀. a lọ ìlú Tunisie ké ní pàtàkì ìlú Tunisi àgbọ́ sọ pé wọ́n gbé wọ́n gba owó kan yunifásitì wáyà ń pé yunifásitì centrale privée ti ìlú Tunisi ó yáwó kan ní ilé bank yà ń pèlè Amen Bank kí ló jẹ́ pàtàkì yé wọ́n fún yáwó náà wọ́n yáwó náà fún ìlọsíwájú ìwé ọmọdé wọn kọ́ nílùú yìí ní yunifásitì Tunisia wọ́n yáwó náà fún wọn kó fún ìrànlọ́wọ́ fún ọmọléèwé wọn fún ìwé wọn kọ́ ìlọsíwájú wọn ní yunifásitì yé à ń pè ní central privé university ó gba àṣẹ yẹn káfù gba owó yẹn káfukófu ọmọ yẹn ń kọ̀wé yìí wọ́n tó ń kọ̀wé nílùú yìí ní yunifásitì wọn wọn kò fún ìrànlọ́wọ́ fún wọn wọn kò fún wọn kò ní àlàáfíà wọn kò fún ṣe iṣẹ́ wọn gédé wọn kò fún ìlọsíwájú iṣẹ́ yín ní àgbọ́ kínní ẹ̀ ní àsán pé dáadáa ni làsán pé kínní ẹ̀ ó lè jẹ́ òun yé ó lè lọ ó lè fún ọmọdé yẹn fún ìlọsíwájú wọn lé ìgbésí wọn láti gbọ́ sọ pé káṣọ sí ti yín. ẹ sì kú ìjókòó ẹ kú òní yìí e. omi ẹ e ń sọ omi ló jẹ́ àpèmí sẹ́nu Matthew oní e jẹ́ onítẹ̀hún líbẹ̀ à ń pè Gildas Benzin Awa awàgbẹ̀ ní ọ̀gá wa pátápátá yìí ó jẹ́ ọ̀gá ilé rédíò ìwà web education ní Ulrich Vital Ahotonji ẹ sì kú ìjókòó ẹ ṣe ó di Jímọ̀ ń bọ̀ ẹ ṣe.